wọ́n á máa gba ìgbà. Ah. wọ́n lè fi ṣàkíyèsí náà bẹ́ẹ̀ náà o. wọ́n lè tó mọ́júmọ́ náà ní o. lẹ́gbẹ́ sì máa lọ. wọ́n á kó wọn jọ àgàgà. sádùá ni ó bá nìyẹn. àdúrà ni wọ́n jẹ́ mú. kádùá tó lè gbà kò sí nítorí yára tó àdúrà kò sí nítorí yára jẹ́ tó àdúrà àmọ́ kó tó lè gbà ọkọ̀ọ̀kọ̀ ṣèfẹ́ lọ́nà. ẹ̀gbọ́n tó wí ó ní ẹ gbà pé mo lè dáhùn ẹ̀yin ẹ kọ́kọ́ lọ gbà ná pé mo lè dáhùn ẹ̀yin ẹ pè ṣe fẹ́ gbà pé mo lè dáhùn ìtẹ́mi náà ti pè sí ẹ̀dá mi lọ́nà á. وإذا سألك عبادي وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ẹ̀gbọ́n tó wí kálí máa pé gbogbo rẹ̀ pẹ̀lú mọ́jà mú wáyé sáà sáà lẹ́ka ìbáradì yìí báwọn ẹbí bá bí ọlẹ́rìí wà nábì. pé ọlọ́run bá rẹ irú irú ọlọ́run wo ni ṣé ọba tá a máa ń yọ pé tí máa ń gbọ́ ni àbí ká ẹ̀sẹ̀ ya dẹ̀dẹ̀rẹ̀ bí wèrè bí kiri yó pé kára àdúgbò máa ń sùn pípa fẹ́ pọ̀ lọ́run ṣé ni ó yóò gbọ́. ìní ìkọ̀rí bẹ̀. sọ fún wa pé mo tún mà mo tún mà. أجيب دعوة الداعي إذا دعاني mọ̀ máa dá lóhùn àmọ́ tó bá pè mí ni o ṣẹ́gbọ́n kan tẹ́ bá pè mí ni o èyí tí ẹ̀ ní pè mí tí màá de ìní kádàrá kàóní ètò ìdí kọ́ mọ́ ọ ìbáńkà nìyẹn tí n bá kọ dáadáa bọ́ọ̀lù ẹ̀pẹ̀ ní màá dá ọ lóhùn àmọ́ tó bá pè mí màá ṣàlékún ẹ̀ tí n bá kọ àyídá tó o bá pè mí yóò bẹ́ẹ̀ àmọ́ tó bá pè mí nìyí yóò bẹ́ẹ̀ kádàrá kan ò ní wà nílẹ̀ ọjọ́ balábájá iye ní báyìí ọkọ̀ láyé ìbá àmọ́ ń tẹ́bọ ìbá àti kèfé yìí yọkọ̀ àkọọ́lẹ̀ ìkà òní nìyẹn. tọ̀hún nìkan ni òní ní. àmọ́ téèyàn bá wá jẹ́ mùsùlùmí tó wá ń pọ̀ lọ́hún mọ́ ti àkọọ́lẹ̀ ìkà òní àdókè wá jíwèé báwọn sàbẹ̀. tó pẹ́ lábì sàlàyé ọ̀rọ̀ àwọn sàbẹ̀ ní kò ní ìdí ká máa tó ẹ̀dá àmọ́ báyìí ànábì ní ọlọ́run dá ìsúná olóyè kalẹ̀ ẹnìkan ọmọ ẹnu ẹ̀rù nìkan lọ́mọ ibẹ̀ ni wọ́n máa ń bù fún wọn máa ń béèrè àdínkù láì fi dákẹ́ ẹnu àmọ́ kẹ́ tó lè ṣàdúrà kó tó bà ó fi má jẹ̀ mọ́ sí. فليستجيبوا لي èyí náà dá mi lóhùn. فليستجيبوا لي èyí náà pè yín láwọn abìkan ẹ dá mi lóhùn bẹ́ẹ̀. فليستجيبوا lé. mo pẹ́ yín ọkùnrin mo pẹ́ yín obìnrin. wà ní yóò mi náà bí làálàá yẹ ọ̀ṣọ́dọ̀. mo pẹ́ yín ọkùnrin mo rán bí mi sí yín. mo pẹ́ yín obìnrin mo rán bí mi sí yín. iná ń tán lọ ń pè wá látẹnu ànábì rẹ̀ ọ̀kan bẹ̀ ní káháyàwó wa. ọ̀kan bẹ̀ ní. ó ní á da sọ dúdú bò pupa wọn ká dàbò dúdú wọn ká dàbò aládùúgbò wa sí ni. ó pa àwọn ọkùnrin pé ká fagbọn wálẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀. bọ́ bá farun bùnmí má farun àgbọn ìfarun àgbọn yọ sọ́dà kristi wájú ọlọ́run. fi sílẹ̀ bọ́ bá tóbi bíi ti fúlàní fàhálà wàsàlà. tó sì mọ sẹ́sẹ́rẹ́ bíi tolú lọ́yọ̀ọ́ mọ́lẹ́ àbá ń bíkà bàbá sì ní kẹ̀kẹ́ kan rárá bàbá ní kẹ̀kẹ́ táwọn ní àdá sí ọlọ́run yóò fọ́ yẹ bẹ́ẹ̀ náà kọ̀ níyà nìyẹn gbogbo nǹkan lọ sàkàdé lórí kọ̀ sàkàdé bẹ̀ yẹ. kádàá nù kò kírun balẹ̀ ó lé tiẹ̀ gbèsè fúlàní ẹni kan bẹ̀. bọ́ọ̀ náà ṣe wá wà yìí tí bá ń gbìṣẹ́ ń wé yìí àwọn ọmọ tẹ́ máa bí lọ́kùnrin wọn lè jẹ́ tẹ̀mí tẹ̀mí rúgbà. fúlàní tẹ̀ ń wò yẹn màálù wọn béèrè rúgbà yẹn màálù bàbá pa bàbá àgbà ni ò gbà tí wọ́n fẹ́ nírun gbà wọ́n á pa màálù wọ́n lè tọrọ màálù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run níwọ̀n kì í fún ọmọ ọmọ rẹ ní fún fúlàní lọ́wọ́ fún.

kátó máa ti dídàtò náà ẹ̀yìn májèmúladúrà o ọlọ́run jáde dọ́ lóhùn o. ẹ̀yìn kádàrá kádàrá ti tẹ̀ yíyà ó ní kí n tó fi tìǹtì wọ́n ní kádàrá ti kà ó ní ń bẹ fẹ́ntọ́lọ́ ń fẹ́ ń sì ń bẹ fẹ́ntọ́lọ́ ń fẹ́ àti mọ́mìnì àti káfíìn nìyẹn wà fún tó bá kádàrá káfíìn tí yóò lòwó yọ̀ ọ́ nìyẹn tìmúmìn náà lọ́kọ̀ mú yóò lè mú yóò lówó yọ̀ọ́ ní. gbogbo yẹn kò sí ibi tí yẹ̀wò tẹ àmọ́ kádàrá ti tẹ̀lé à ọlọ́run kádàrá àwọn kan ń bẹ̀ àwọn kan ṣẹ àwọn kan ò ṣẹ nínú kádàrá tẹ̀lé à ọlọ́run àgbọ̀dọ̀ fi sìn náà ẹgbẹ́ òfin ni látọ̀dọ̀ rẹ̀ wá ẹgbọ̀dọ̀ fi sìn náà ṣé wúyẹn ló ṣe sìn náà nìyí àgbọ̀dọ̀ sí ẹ bá ti ń bí à àti pé ńgbà táwọn kan ìmí èsì lè má tẹ ọpẹ́ ní fáwa tí kádàrá sẹríà ṣe fáwa ẹ sọpẹ́ ni ẹ wo gbogbo ẹ̀yin tí ẹ lánìyàn pé bí wọn bá hù lágbọn yẹn ní fama ẹ tàbí alhamdulillah àwa tó ti wù tá a fa ẹ̀yà sọpẹ́ alhamdulillah ẹ̀yin tẹ́ pé ẹyẹ méjì ní sẹ́yìn ẹ̀ tí gbà tán ẹgbẹ́ fa ẹgbẹ́ gaba ẹlòmíì bá tó fáwọn dàbí díẹ̀ mo bá fi ya ẹsẹ̀ yóò tó wù ẹ̀mí ìdí ẹ̀bá sani yóò kẹ́rù ni. ìyàbọ̀ ṣé ń yóò wì í kọ́nà ń bá so rẹ mọ́bẹ̀ yẹn pé ọwọ́ pé o àtẹ mi ni tó jọ máa lọ bóore rẹ ó ti dànù bí ṣe ń lọ fún náà wọ́n lè wọ́n lè fa díẹ̀ wọn ọlọ́run tó ń fa lẹ́ díẹ̀ wọ́n fa mọ́ nítorí fi tọ́ ìbílẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó fi ọ̀sẹ̀ èyí ni mo dára rẹ̀ wọ́n ti gbàgbé bàbá mo jẹ́ ni wọ́n. àwọn dáadáa sí ọlọ́run má jẹ́ àbàrà sí ikú mi. Ami Ami sẹ́ẹ̀tì mama wáyé tí igi ìgbẹ́ bá lọ fa tí bá náà lè mọ́. ẹ̀gbọ́n yé wọn àwọn lè mọ́ ọkọ ó ti ó wọ́n ti màmá ní wọ́n màmá ọ̀ ètò gírin rẹ̀ yìí ó gbàtàn náà anábì nínú wa àwọn bàbá nínú wa ẹ má sọ gbogbo àti yẹlẹyẹlẹ anábì nìkan lọ́pàá tẹ gbogbo ẹjẹ́ àfitẹ̀lé má náà nínú ó ti jẹ́ ẹ ní ṣé wọn kọrin ni wọn lọ sí gbọ̀nrẹ́ ẹnu àgbọ̀nrẹ́ bí wájú iná kan náà lẹ́yọ̀ wọ̀ bí ọba tó bá tó àáfin hmm, wọ ni táwọn kó mu wá kó sí lọ́rùn bẹ́ẹ̀ wo yẹn ó lè yá bí ibi ní ìsìn ní ẹni ẹlọ́dún ẹni yẹn àbí òsìrú ẹni tí a máa tí a máa fi orin ṣe wá sí tí a kọrin kọrin mọ́ kọ́nà tó lè bá bẹ́ẹ̀. amina ikima ti bẹ lára kàwé àti sẹ̀yìn yìí nìyẹn. ọlọ́ni ọba kàbíyù lòun ọba tó manú tó mẹ́yìn tó mẹ́yìn lòun wọ́n ní ni wọ́n tún máa ṣe búrọ̀ ní éyìmù bí bíbà wá sí mi kéèyàn ma inú yányányá wọ́n ní tún máa ṣe búrọ̀ gbọ́dọ̀ yìí ojúmọ̀ tó bẹ́ẹ̀ lábẹ́rẹ́ fẹ́ díẹ̀ ọ̀dà láàbù yẹn lẹ́ẹ̀ àní program kan lè lè jà wá a ní program kan lónìí alẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ wọn lọ́sì lánàá bẹ́ẹ̀ni àní àbáàní a wẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀kọ́ yìí rẹ̀. ẹ̀wọ̀n tí a bá ní ọkọ̀ yìí ká tètè wá lọ gbé wọn láti fẹ́ ju táyà wọn ní títì o bd ẹ̀jì three oh five. CV, Audi, Audi car, black. Toyota BDG. Oh Ṣé méjì ni oh Audi kan Audi kan black. Toyota Corolla kan BDG ẹ̀yẹ identification. Ẹ̀ma Ẹ̀ma ni bàbá. Three oh five. Wọ́n á lọ àdúrà mẹ́rin. Ẹlẹ́gbàá ìdèdè lọ́yọ́ ọdún sí wa. Náà sí program lónìí. ẹ bá ń wá gàtà síbẹ̀ o. má gbàgbà tiẹ̀. olùlọ́yọ̀ wá sí pẹ̀lú báyìí. Bílẹ̀ kọ́ yóò súnmọ́ abẹ. Àtúmọ̀ àti ọmọ wa ọmọ yẹn o ọkọ arábìnrin tó bẹ hálẹ nìkan máa bọ ọ. ká máa bọ̀ wájú. ẹ bá ń gbọ́mọ ẹ bá ń gbọ́mọ ẹ gbọ́mọ ẹ gbọ́mọ ẹ gbọ́mọ ẹ kánwá ẹ má kí àwọn yóò máa sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ síbẹ̀ yẹn o àti ẹ̀ kí òun bẹ̀ o àti ẹ̀ pé kánwá pé kánwá bí yàrá bí yàrá ọba lòdì o àbá bàbá yìí olómi gàbá yìí gbé fún kọ́sìn. ọ̀nà akọ́dà yẹn. bí dada bí dada. èkejì rẹ̀ náà wà bẹ́ẹ̀. olú lọ yọ ibà ni wọn yọ ọmọ kékeré ọmọ sùn bíbá yìí mọ. ọ̀pọ̀ pẹ́ o tó dé. yàrá wọn fẹ́ ní sùn lọ. Abẹ́ ìgúnlẹ̀ agúnlẹ̀ láyọ̀. Ọ̀sọ̀ tìtìlà tìtìlà mikayi ìmà méjì papọ̀ lára àbáyé ìmà méjì fúlàní gba kí ní ká sọ̀rọ̀. wọ́n ní ìmà méjì ni owó ẹ̀kú dákọ̀. olùgbé ẹ̀dá ọlọ́mọ àwọn mi yóò kú fúlàní. jọba ìmà méjì papọ̀. ẹ kàkà lọ́mọ ajá sí ẹ̀kọ́ kan. ìmà àkọ́kọ́ ó ní wípé ìmọ̀ wa gbọ́rọ̀ náà ní bíbá yìí àmọ́ sẹ́ẹ̀rẹ̀ ọ̀fà yé ojoojúmọ́ lẹ̀ Sunday ni máa ń ráàyè bàtà lè jókòó ń bọ̀ nìyẹn fọfẹ́fẹ́ wa délé ìmọ̀ àgbà fún ìyàwó rẹ̀ wípé wọ́n mà lẹ́ hajj wọ́n mà ní dáadáa máa ní ìyàwó sọ pé tá à ń sọ bẹ́ẹ̀ yóò láwọn àfáà ní pé o sì lọ sọ fún wọn kọ sọ ara rẹ fún wọn pé ìròyìn ah, déwájú wọn o ìwọ kí wọn bá nínú o sọmọ yìí pé kò sí kínní kò sí kínní kò sí kínní gbogbo bàbá àtàsùn ṣé wọ́n yẹn ń bá wí o à ẹkùnrin alẹ́ mi yẹn ń bá wí ìyàwó lè dán dákọ̀ rẹ ni wọn àdákọ̀ ọ̀hún ṣùgbọ́n gbà sílẹ̀ tí ọ̀há yà wò ó tí mi ti jẹ́ kan nù wọn èmi náà ń bá wí ìyàwó lè jẹ́ kó wọn ọ̀fẹ́ ha wọn náà wọlé fíláyì pé ti bẹ́lẹ̀ kò o òun ò tí ra ìwọ́n ń borí jágó òun náà ń borí jágó kò tí ì ka kí lọ fẹ́ kí lọ fẹ́ káwọn kí ni kájọ́ kò lé sí báyìí. yọ̀ọ̀dà fẹ́ wọ́n ti gbọ́ mi àbí ni ee eh, ee eh. kíní yìí kò máa rọ́pọ̀ ńgbà tọ́lọ́ wọn ó ṣe jà máa àfa ìpáwá ń jẹ̀jọ́ ńjọ sunday tẹ̀sí yorùbá ní bá nulẹ̀ ní bọ̀lọ́lá ẹni fún àtàwọn àtàrí àdùn sí bẹ́ẹ̀ tá a dẹ̀ mọ ewu sí bẹ́ẹ̀ fẹ́yìn tẹ̀ ha kò ń jẹ́ ká lè sọ̀rọ̀ kan nù ọ̀rùn àyíká má sọ̀rọ̀ débi ẹ̀ ha èmi ò ń bá a sẹ́yẹ̀ fa ni ò ń bá a sẹ́yẹ̀ fa tí ò ní já síbẹ̀. àtàwọn sọ̀rọ̀ ibẹ̀ ń jọ Sunday alábàtúndélé ọ̀sọ̀ fẹ́lẹ́ àlẹ́ àní o tún pè kí ní ilẹ̀ ọ̀dọ̀ ẹ̀mí ni o tún dé ọlọ́run á kó àbá ìwé ìdílé ọlọ́run kọ́ àbá ìdíje nìkan. ọba mi ìbọn jáde. owó ìkan wọn jáde. ó ń dàkú wa. dàkú wa. mọ̀jẹ̀ mi nìkan máa dá gbọ́. mọ̀jẹ̀ mi nìkan máa dá gbọ́. ìwọ náà wá ìkọ lọ. ìwọ náà wá ìkọ lọ bí tá a ti ń gbọ́ yìí. òun ọ̀rá yìí lọ́jọ́ mọ́ndé. òun ọ̀rá yìí lọ́ mọ́ndé. ìwọ lọ. ìwọ lọ. ẹlẹ́yà wá pàmọ́ náà. bó ti gbà sí lẹ́nu. ẹlẹ́yà àwọn ẹlẹ́yà láì gbọ́n kankan sí ẹ̀mí ìrọ́pọ̀ rí ibà mi jẹta tó mo wá àbí jẹ jẹta mo tó rọkùnrin lájẹ ìrírí lájẹ. parí ní àdámù. sọ kankan fún mi ìmọ̀ sí lọ ṣùgbọ́n jẹ tí ọ mọ́ndé náà náà àtúnyà àtẹ lẹ́yìn àbákùn ti o obìnrin bá kún ti o. ẹlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ. ẹlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ. pé ha òwòrò kúbáyò òwòrò kúbáyò. sísọ́kùnrin gbọ́ sí ń gbé ọ̀dọ́ yìí.

àwọn ti rẹ́ẹ̀dì báyìí àmọ́ ṣé wọ́n pé òde wà ní ìpínlẹ̀ ìpínlẹ̀ àbáyé ìpínlẹ̀ ara wọ̀ ó lò ìjábò ó ní kọ́pọ̀ táwọn ìjábò sí lẹ́kọ̀ọ́ sí hmm. ó ní à ah, ṣé yẹn ní dẹ́hà lọ́wọ́ omi ni jàmá mo ní mélòó lọ wa ó ní kó sáti ìjábò kan oúnjẹ ìtọ́sọ̀ pé sábà ah, wà kàn á gbogbo wa nílò ìjábò àlùkù wíwá fọ́ nígbà tí gbogbo èèyàn lórí báyìí bẹ níbi ẹ̀sìn ah, a fẹ́ fi àwọn wọ̀nyí sọ fọ́lọ́ pé kó ṣe wá níjọba ẹ̀sìn. ẹ ẹ máa tún máa jọba ẹ̀sìn fúlàní. ẹ máa tún máa ẹni jẹ̀mọ́. kọ́ ọ pé kọ́ ọ wá ní gbogbo ohun tí àwọn èèyàn bá ní nítorí ẹ̀sìn. kó o ṣe wá ní gbogbo táwọn èèyàn bá ní nítorí ẹ̀sìn. ẹ̀yà ìbá ní ìjáàbù ní o mo ní pẹ̀lú ògo ọlọ́run kò ní mọ nìkan ìní kò ní mọ níjààbù kan nítorí pé yorùbá lẹ́ni tí ń sin gbà hmm. kò ló lọ ó dájú pé kò ló lọ ah. tó bá ló lọ sọ̀rọ̀ ẹni ọsàn ẹni arítán kì í bá ẹni abárítán kò lè bá béèyàn bá wọ àbọ̀tọ́lọ ya. Eh, ọwọ́ akẹ́kọ̀ọ́ olówó lóyìn bá máa wò tí ọba kò yóò gùn jù lọ tí ọba gùn jù lọ yóò fún tọwọ́ wá ti ara rẹ̀ kọ́lọ̀ rẹ̀ iṣẹ́ ọrùn rẹ̀ ó ti pọ̀ jù. kọ́lọ̀ rẹ̀ ọ̀tà kò pé adúrà sọ yìí lóyìn kọ́lọ̀ yìí kọ́lọ̀ tí wọ sọ yìí báyìí lọ ẹni ọjà mọ̀ yìí pé nígbà yìí máa ní ìjọka àwọn tó bá wọn tíjà kò sí ní tí ò sí náà pọ̀ àwa fẹ́ sọ fọlọ́run kọ́ sọ wọn jẹun tí yóò mọ̀ ní. ọkọ bà ìyàwó bà. àwọn méjèèjì gbà fọlọ́run lójú èmi àtẹ̀yìn. lójú àwọn àtẹ̀yìn. ọlọ́run fẹ́ bí mi wá wò. ọlọ́run fẹ́ bí mi wá wò. kí láti ló yẹ. kí láti jàmá. ìmọ̀ká nìyẹn. ìmọ̀ká. ìmọ̀ká yàrá ọkùnrin yìí. lára ọkùnrin yìí. ìyàwó ẹ̀ ló jẹ́ mà. ìyàwó ló jẹ́ mà njọ́ tí àwọn wá ìṣedéédé ọjọ́ tí a yà sí ilé ẹlẹ́bọ tàǹdà kan pé ẹlọ́lé olóòlù ẹlọ́ òwò ṣe rí ẹlọ́ lápátápátá ẹlọ́ òwò ṣe rí ẹlọ́ ọdẹ àti pakọ́ ó ní ẹsẹ̀ ń wo yìí ọlọ́mọdé olóòlù ni. ìtọ́ni yẹn yọ ń bẹ̀rẹ̀ ìtọ́ni yẹn yọ rèé tí èèyàn bá gbọ́ nígbà tí wà ń kálẹ̀ yìí pé ẹnìkan máa lé olóòlù ní kìí ṣe bí àdúgbò lé olóòlù o ọwọ́ ń fẹ́ háyàwó ṣùgbọ́n yóò hà ní sàlẹ́ǹjì jẹ̀mọ́ ṣe ẹ̀ka ilẹ̀. ó bá ṣe ẹsẹ̀ ṣe ó yẹ kó yọ ọ̀rẹ́ rẹ̀. ṣé ara ilé ló fẹ́ háyàwó yìí. ara ilé olóòlù ló fẹ́ háyàwó yìí o. Ah. ẹnìkan soso, ẹnìkan ṣoṣo bá a ti wà kalẹ̀. bá a ti wà kalẹ̀ yìí. kó fi owó ojú ìjà àbúra kó bẹ̀rẹ̀ ọ̀pẹ́ lọ́dọ̀ ọlọ́run. kó fi owó ojú ìjà àbù kó fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. tọ́ba ní lọ́wọ́. tọ́ba ní ẹnìkan ṣoṣo. ẹnìkan ṣoṣo. ẹnìkan ṣoṣo. tọ́ba lówó ojú ìjà ó lè bẹ̀rẹ̀ pé lónìí ìjà obìnrin kan ní ìsìn yìí two five ni àti ríran àti rírà. two thousand five hundred naira wọ́n fẹ́ sọ̀tì nìkọ́. ẹ máa jáde bọ̀ gbogbo ẹ bá ti ní lọ ọ máa jáde bọ̀. ẹnìkan ṣoṣo. ká dùn àwọn ọkùnrin lọ ká dùn wọn nú lọ lé kọ́dọ̀ wa máa ń tọ́ba jà wa náà fún ìpínlẹ̀ wa. bàbá ní wọn jáde wọ. àbúrò kí máa máa gbọ́ wọ̀nyí gbé wà ní ilé wò. Ah. bó o ti kówó ilẹ̀ bọ́ ẹ dàbọ̀ ẹ̀dùn ọkùnrin ni o ti kówó ilẹ̀ owó ìsọ̀rọ̀ kan tí mo gbọ́ yára ọ̀rọ̀ yìí àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n àbá yìí ìjọkọ̀ ilé à kí ni ìbànújẹ́ àwọn ìjọkọ̀ ilé à. àwọn àbá àwọn òṣìbó sẹ́ Allahu náà ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀rọ ẹ̀rọ ẹsọ wọn dẹ ní tíọ́mà tíọ́mà. wọ́n yẹ kó fún ọdẹ náà wá láìda ìgbàlódà. tó o bá tán kù máa bọ̀ ń ta o. alẹ́ ìjẹ́ máa gbé ní yìí. Ah. làkàkọ́ tẹ́lẹ̀. ẹ̀rọ ọlọ́ọ̀kan náà five hundred naira. kọ́dọ̀ mo wá. kọ́dọ̀ mo wá. ẹ̀rọ ọlọ́ọ̀kan náà. fún àbọ̀ wá lórí owó ìdáàbò tó bá ní ìmọ̀ fífọ́ mọ́ wa. fún àbọ̀ wá lórí owó ìdáàbò tó bá ní ìmọ̀ mọ́ wa tó o bá ní máa mú wá two thousand five hundred naira ilé o. ẹ yá ọkùnrin lẹ́nu àbíyàwó rẹ̀ yà lẹ́nu o ni wọ́n ti mú wáyé o. àbúrò tí wọ́n bá gbà á. o ni wọ́n ti mú wáyé o ọ̀rọ̀ ni wọ́n ti mọ́wọ́ yọ. ntọ́ bá níbi rà á. èyí tó jáwọ́ rẹ̀ bá mú ọ. àwọn bẹ́ẹ̀ ti lọ́nà ọmọ òsì lágbára ẹ̀yin ẹ̀fọn lágbára kọ́lọ̀ wá dẹ́gbára bẹ̀yìn náà. ọlọ́run akọ mi rí. ẹ máa gbọ́dọ̀ àbí. Àwọn ọ̀làbọ̀ ní kọ́lọ̀ sọ wípé wọ́n yọ. máa mú wá. mo jẹ́rìí ẹ̀ mọ̀lúkù mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí ní. alájí màrúfù gbági. alájí màrúfù gbági. ọjọ́ kan oṣù lọ́wọ́ àyàwó rẹ̀ mẹ́rin. ọjọ́ kan oṣù mo wà bẹ̀rẹ̀. alájí màrúfù jẹ́. alájí màrúfù gbági. ìmọ̀ lọ́wọ́. èmi náà tẹ̀lé àwọn àlọ́ àwọn afáà ni bàbá nìkan ní wọ́n lè ní kí n lọ wá. wọ́n ní adáwọ̀ ìyọ lẹ́yìn. aláàjì wọn bá ṣe ìrújọ tó àyàwó rẹ̀. aláàjì wọn bá ṣe ìrújọ ìyá tí wọn. àwọn fúlàní. ọlọ́jẹ́ mi yé kún bàbá. ìjáde ẹ̀ka alẹ̀ kẹjọ́ là ah, wọ́n ní ìjà ẹ̀ka alẹ̀ báyìí. rọ̀bíà kò lọ́jọ́ yẹn. ìjà fẹ́ ká fẹ́ àyàwó bá Nígbà bàbá náà yàwó aláàjì wa bàbá sí o. Wọ́n lọ pe gbogbo àwọn èèyàn ńlá ńlá ẹlẹ́ra. Wọ́n lọ pe gbogbo àwọn èèyàn ńlá ńlá ní àwọn ẹlẹ́ra. Wọ́n wà kalẹ̀ gbámú. Wọ́n wá pa màlúù palapala. Wọ́n wá pa màlúù ilẹ̀ fún. Palapala. Palapala ilẹ̀ fún fún màlúù. A jẹun jẹun jẹun jẹun. A jẹun jẹun jẹun oúnjẹ dùnú. Ọ̀sẹ̀ ń bá tó fẹ́ jùlọ yóò máa di lọ. Ẹ ọ̀rọ̀ ní ìdàgbò láti bá sí ọ̀rọ̀ wá tó tọrọ bá kan ọ̀rọ̀ ẹ̀sìn tí ò ní dáadáa ni wọn ò ní dá sí ọ̀rọ̀ ẹ̀sìn o. ọlọ́run ti wá ń dá sí jẹ náà. ọlọ́run wá ń dán sí ọ̀rọ̀ tiwọn náà. bàbá tí ò. aláàbí bá sí ò. ò ní lọlẹ̀ láíláí. ẹ̀ ní lọlẹ̀ òun ọlọ́run fi ọ́ pín ẹ̀sìn. ọlọ́run fi yín pín ẹ̀sìn lé. ọ̀rọ̀ àkọ̀kan níjó ní. wọ́n ra àkọ̀kan níjó ní. àyàmbá yọkọ ní. àyàmbá yọkọ ní. ní àwọn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní. ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní. ọmọ wa sílé tí ń gbé gbogbo ayé wa wò. ọmọ wa sílé tí ń gbé gbogbo ayé wa wò. náà wọ́n mm. ha mẹ́rin. Ah, jama àkàfà balẹ̀. ṣé àwọn àwọn àyà aládà ọmọ àwọn alẹ́ ti gba ìjáàbù lọ́wọ́ àwọn tó bá wà ẹ bá mi wọ̀ fún ẹlẹ́hàá yìí bá a ti sọ̀rọ̀ yìí ẹ jamaa a kà ọ̀rẹ́ hàn sí kí n tó kà á àbá ọlọ́run tó fẹ́ débi ṣe é dé báyìí. ọlọ́run tó fẹ́ débi ṣe é dé báyìí. wà náà ọ̀rọ̀ kẹkẹ òsínú àwàdà. ọ̀rọ̀ kẹkẹ òsínú àwàdà. lọ́rọ̀ ọlọ́run. ẹ̀yin tẹ́ wà kálẹ̀ bí. àwọn tá wà kálẹ̀ bí. ẹ̀yin tẹ́ wà kálẹ̀ lọ́hùn. àwọn tá wà kálẹ̀ lọ́hùn ní ọbẹ̀ sọ yìí. ní ọbẹ̀ wọn fẹ́ sọ yìí. ẹ̀yin nìkan ló bá wí. wọn lẹ́yìn nìkan ló bá wí. ẹ̀jẹ̀ wa ń bí. àwọn bá wa bí. ẹ̀jẹ̀ wa kálẹ̀ mbẹ̀ yẹn. àbá wa kálẹ̀ lọ. àtàwọn tí ń bẹ ń bí. àtàwọn bá wa kálẹ̀ lẹ́yìn báyìí. ẹ̀yin nìkan ló bá wí o. àwọn nìkan ló bá wí. gbogbo ẹ̀yin tẹ́ wà lókè yẹn. gbogbo ẹ̀yin tẹ́ wà lókè yìí. tẹ́ wà ń bí báyìí. bá wa bí. ọ̀ka ẹ̀yin o. wọ́n ní ẹ̀fí ìháyàwó yín ẹ̀yin tó jẹ́ pé o ò tí wá aláwọ̀kọ́ o sì mà kọ́ yẹn ní o sì mà kọ́ yẹn ní kinní yìí. ẹlẹ́ẹ̀kejì nù. ó sì ń bẹ lọ́kàn rẹ ṣe. sì ń bẹ lọ́kàn rẹ ṣe. ẹlẹ́ẹ̀kẹta nù. nítorí pé ọmọ yìí pẹ́ tí èèyàn bá ṣe tó sì la àyàtí fẹ́ yọ fẹ́ tó sì láǹfààní àti fẹ́ yọ láyé tọ́ba ah, wà lómi ẹ̀ báwọn tọ́ba wà lẹ́nu ẹ̀ báwọn tọ́lẹ̀ tí ì ṣe tọ́lẹ̀ tí ì ṣe òṣìṣẹ́ ṣe òṣìṣẹ́ ṣe lókè lókè. ẹwẹ̀ yìí bí náà ẹwẹ̀ yìí bí o. ní kágbébò kágbébò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀dá mẹ́lókè mẹ́ẹ̀. ẹ̀yin jẹ́ wà lókè lórí pákó lókè. àti bíbá yìí náà. àti ní àyín. bẹ́ẹ̀ sì ṣe. bẹ́ẹ̀ sì ṣe. bẹ́ẹ̀ fẹ́ ṣe. bẹ́ẹ̀ fẹ́ ṣe. nítorí ọ̀kan ṣoṣo ọlọ́run. nítorí ọ̀kan ṣoṣo ọlọ́run. ọwọ́ ni kẹ́ ọwọ́ ni kẹ́ ìrántí. ọwọ́ ni kẹ́ ìrántí. ah ọwọ́ ìná ọlọ́run jẹ́ gọ́bọ́ì ní gọ́bọ́ì. ah kẹ́yìn. kọ́ ẹ̀ ṣíṣe àdìde o. àwọn ti dìde. ẹ̀ka ẹ̀ka wọ sílẹ̀. ẹ̀ka wọ lẹ̀. Ah, àwọn kan bẹ kọ́nà pẹ́ ojú òdo wọn. n ta se ìyá se ń torí nǹkan àwọn kan ní ta se torí bẹ́ẹ̀ ti a ṣe wà yìí. fún kọba mi tí máa ń ṣe rọrùn kò ṣe rọrùn fún mi. ọba tí máa ń ṣe rọrùn fún wa ni ṣe rọrùn fún yín. ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe. ẹ wá gbọ́. ẹ gbọ́ o. ìmánì làkọ́kọ́. ìmánì làkọ́kọ́ o. téèyàn fi ṣe. téèyàn fi ṣe tẹ́lá ti ní imáni. tẹ́lá ti ní imáni. ọ̀gá abẹ nìyẹn. ọ̀gá abẹ nù. àmọ́ tuntun ni wàá so mọ́ bíi gbẹ́rù ń bà yín. tó so mọ́ bíi gbẹ́rù mọ́ bà yàn. ilé tẹ̀ ń gbé ilé kan gba owó kó tó wàá so mọ́ pátá. tó so pátá. abẹ́lẹ́ wà lè jọ la. abẹ́lẹ́ wà lè jọ la. bá a ní sọ́ọ̀dì ọ̀rọ̀ fún yín. ọlọ́run sọ́ọ̀dì ọ̀rọ̀ fún yín gbogbo èèyàn ọba jáde o. gbogbo èèyàn ọba jáde. ẹ wá mú lápò wá. wọn ní ẹ mú lápò. owó àdúrà yìí. owó àdúrà yìí. kálí màbí lóòótọ́ dénú yín tọ́tọ́. kálí màbí lóòótọ́ bó dénú yín. ọyẹ bá dáwọ́ àdúrà. owó àdúrà. pé gbogbo èèyàn ọba jáde lọ́dọ̀ yìí. tí ọlọ́run bá ti sàánú yẹn ẹ̀ sí. ọlọ́run bá ti sàánú rẹ̀ kó sí.

ọkọ̀ ajáde nìkan ọkọ̀ ajáde nìkan. Fìdùnnú fowó àdúrà lẹ̀ fìdùnnú fowó àdúrà sílẹ̀. Fowó fowó àdúrà sílẹ̀. Pẹ̀lú ògbó ọlọ́run, ọlọ́wọ́ rọ̀ yín. Ọlọ́wọ́ jẹnu wọ́n jọ pọ̀rọ̀. Ọlọ́wọ́ jẹnu jọ pọ̀rọ̀. ẹ̀wá rí kejì tàbíṣe báyìí ìkejì báyìí orí ìdíkejì tá a bá wá ń tẹnu mọ́rọ̀ ẹ̀yà tá à ń tẹnu mọ́ sáà láti jù báyìí. sáà ṣe jù wá bí ọ̀rẹ́ àtàbá ń tẹnu mọ́ báyìí. nígbà tó ń kà tí ò tí ì ṣe pọ̀ tó báyìí. nígbà tó ń kà tí ò tí ì ṣe pọ̀ tó báyìí. Ah, ah. ìdíkejì nìyẹn o. ìdíkejì ni o ẹ wá gbọ́ ọ̀rẹ̀ àbóṣe le tó láàbọ̀ ní bó o làbá ti ṣe náà wájá náà sí. bó o làbá ti ṣe náà ẹja lọ sí àdáàbò nìkan. Ẹ̀bá hmm? ni ká sáàpù nìkan. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وكان الله غفورا رحيما Adébọ́lá, Àbúṣá iná ẹ̀rọ títí àbáwọ̀ pẹ̀lẹ̀. Ẹ bá lè gbọ́gbọ́ lókè ìjábùka níjẹ̀ sálẹ̀, ìjábùka níjẹ̀ sálẹ̀. Ìjábùka níjẹ̀ sálẹ̀. Ẹ bá lè fi ìjábù, ẹ bá jẹ́ kìmáàrù, kìmáàrù. Àníyẹ̀ ọ̀kan sálẹ̀ ìjábùka lọ́lọ́run. jàmá a títóbi ọlọ́run. ìmí ọmọ ẹyin má ọ̀rẹ́ á sọ kọlọ ń jẹ máa wí. kò sẹ́dá ọlọ́run tó lè tú àlùkò á ní gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ. à ń pọ̀ yẹ ni àmọ́ wọn gàdàgàdà ọ̀rọ̀ mi ẹ̀ yá wíkẹ́ gbọ́. bóyá bóyá ìdẹ́yẹ̀ máa bẹ lọ́run kọ́ lọ́run mọ́jọ́ wọn kú láì sí. àbí àwọn ìbéèrè ẹ̀ ń mà ẹ̀rọ dé ṣe ni ẹ̀ gbọ́ nísìnyí ẹni ọ ti háyàwó tí ó tó ń kọ̀rọ̀ ìjà àbùkún ẹni ó tún máa bà á. pété mo ti hàn sá. fúlàní. ọlọ́jẹ́ mi yókùn bàbá ẹ̀rọ ọmọ àbáyọ lẹ́kọ̀ọ́ náà. bọ́ bá ṣe ìjà àbùkún tó bá háyàwó rẹ ṣé màmá rẹ ha. tí màmá rẹ bá tí mo fẹ́ gbọ́ rẹ bẹ̀rẹ̀ já. àǹtí ẹ̀ àwọn àbúrò rẹ bẹ̀rẹ̀ já. kò sẹ́ni tó ti tó lè gbọ́ sẹ́wọ̀n nípa. Ah, yàrá nàbí. ọlọ́run mo pè wọ́n ànábì o. sọlá ń dà mo pè wọ́n tá ń dẹ́ tiwa yìí méjì lọ sáyé nàìjíríà bàbá amúlẹ̀kùn fẹ́mi adélé nísìlẹ̀ kúlú ọ̀la. sọ fáwọn obìnrin rẹ sọ fáwọn ìyàwó rẹ wà ní sẹ́yìn ilé mọ́. gbogbo ìyàwó ẹni tó bá fẹ́ wà lìjánná pẹ̀lú rẹ ẹnìkan ò ní wà lìjánná innahu la mu'mina mùmìnì ní wà lìtẹ̀ náà ẹ bá wà fẹ́ jẹ́yàwó ẹgbẹ́ ní báwọn sọ mẹ́sẹ́ẹ̀jì fún wọn. yóò dín ní lọ́nà o. Òun ní Torí ọlọ́run fẹ́ sí o. nǹkan kan. ọba ṣe kò sí nǹkan kan. o. ìjáàbù lẹ́ra o. ẹ tó ra jáàbù. ẹ̀rà jáàbù. ẹ̀rà jáàbù. ẹ̀rà jáàbù. ẹ̀rà jáàbù. tẹ dáwó fún wọn yìí. gbogbo èyí tẹ dáwó fún wọn yìí. àtẹ̀yìn tẹ fẹ́ dátẹ̀ ló lọ. àtẹ̀yìn tẹ fẹ́ dátẹ̀ ló lọ. Ah, ọlọ́run jẹ́ kẹ́ owó jì. gbogbo tí máa fi wá dáwọ́ nítorí èèyàn ńlá burúkú ìṣẹ̀lẹ̀ sí. àwọn náà tá a dáwó lónìí yìí lẹ́yìn tó ní yìí. lẹ́yìn tó ní yìí. mo ti dáwọ́ àrà màláyé. ọ̀nà ọlá ọ̀nà ọ̀la. ọ̀nà ọlá ọ̀nà ọ̀la. ọ̀nà ọlá ọ̀nà ọ̀la. ọ̀nà ọ̀la ọ̀nà ọ̀la. tábẹ́ fi hàn nù. sẹ́mọ̀ mm. yìí pé ọlọ́run fi ọ́. ó sojú rẹ wọ. òfin hàn àdúgbò fi hàn. ó sojú rẹ wọ. ẹ máa gbọ́ làám. dáríkà àdínà ayò rọ́fúnà ni wọ́n fi mọ̀ pé obìnrin gidi rèé o tí ìnira òfin ní bá mọ́ ẹ̀gbọ́n kan tọ́lọ ní kí ni lára má máa obìnrin la fi ní ọ ha gbogbo ajáde ní pàdé ìnira àìdélé wí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀. a máa ṣẹlẹ̀ o. kọ́mà sí yẹn má fúyàwó tiẹ̀ láti ní kọ́ wà báyìí kọ́ tẹ ní ọ̀wọ̀ kọ́ tẹ ní àpọ́nlé bí wèrè bá ń ṣe wèrè yàn tọ́ba yẹ ilé àti mọ̀ yọ yàgò fún lọ́nà àní ẹ̀kọ́ jámà ẹ̀kọ́ jámà. ẹ̀pà kìtìmọ́lẹ̀ àìfẹ́ ṣe ń bẹ lọ́wọ́ ẹlòmíì ọ̀wọ́ pé kò fẹ́ pọ̀ obìnrin ní. ọ̀pọ̀lọpọ̀ tíyàwó wọn ọ̀gbẹ́ ha ẹ bá wá díẹ̀ dáadáa nínú mẹ́wàá mẹ́jọ sọ fún yín pé òun rọ́kọ̀ ọ̀hún dá. Ah, bàbá yóò bí àjẹun ní bí àjẹun ní. ìbẹ̀ẹ̀bẹ̀ bí mẹ́jọ nínú mẹ́wàá tó wá dá abẹ́ yẹn kí lọ́sọ̀kọ́ lọ́jọ́ ìkíyàmọ̀ ẹlòmíì kọ́lé ẹlòmíì kọ́ ní kọ́fẹ́ ha ọkùnrin síbẹ̀ ó lè yá tó ti bẹ́ẹ̀ kọ̀lẹ́ àti. ẹ tó wá gbalẹ̀ lọ́tọ́ háyàwó. ẹ ń gbalẹ̀ tẹ́lẹ̀ jùlẹ̀ lọ́tọ́ háyàwó yìí o ìbànújọ́ rèé o. ilé kí ẹ ló kọ́ ga. dáadé káàdì náà. ẹ̀yin ọkọ̀ ẹlẹ́ẹ̀sọ pé àdé amúdùn mi dà. الحمد لله ìjáàbù lẹ́yìn. ẹ kọ́rọ̀ ìjáàbù lẹ́yìn. ọlọ́ni kò kú òdede ti já tẹ́lẹ̀. gbogbo òdede ti já tẹ́lẹ̀. òun bò lẹ́yìn. ọlọ́run bò lẹ́yìn. gbogbo tẹ ẹ ṣe. ọwọ́ pẹ́ lò jáàbù. ọwọ́ pẹ́ lò jáàbù. ọlọ́run borí jẹ. ọlọ́run borí wa máa ah. sọ lé yín di yẹ́sì. ọlọ́run látọwọ́ rẹ̀. látọwọ́ bá ní pẹ́ wọlé ń bẹ̀ pàdé. بندروں کی máa fi ṣe òun láti. ọ̀rẹ́ tó wọ̀jẹ̀ ìbábà sí dáadáa fi orí kú. ọ̀rẹ́ tó wọ̀jẹ̀ ìbábà sí dáadáa yà fi ká kú. láti fi àléébù kan ìjà. láti fi àléébù kan ìjà. àlébù ìyá mi náà tàbí. ọlọ́lá fi wọ pẹ̀lẹ́ à. ọlọ́lá fi wọ pẹ̀lẹ́ à. ìwọ mìkàyí. wọ mìkàyí. ọlọ́lá bá gbógun tì ọ́. bá gbógun tì ọ́. ẹ má gbógun tìyàwó rẹ. ọlọ́lá fi ọ́ sàdéhùn bẹ́ẹ̀ fún ànábì. ó sàdéhùn bẹ́ẹ̀ fún ànábì. ó fi borí wọn. ó fi borí wọn. jọ̀hán ó fi borí. ọlọ́run fẹ́ ànábì borí o. Adé ọlọ́run tẹ. Láti gbà náà náà. Láti gbà náà náà. Adé ọlọ́run tẹ. Adé ọlọ́run tẹ o. Kò dáwọ́ rẹ̀ dúró. Ẹgbọ́n kan. Ṣé ṣé yẹn máa gbé ẹ máa ẹ tó máa gbọ́ o tó kéde lórí ìlú lọ. Túmọ̀ láyé táwírù náà kàfíà. rẹ̀ gba rẹ̀ dúpẹ́. ọmọlé àbá rẹ̀ dúpẹ́. ọlọ́run nígbà díẹ̀. ìmọ̀lá yóò dá irú mẹ́ta sí ìhà ìlà. Yọ̀bẹ̀ kò lè ṣe wá. Yọ̀bẹ̀ kò wọ̀lé ṣe wá. Yọ̀bẹ̀ ṣe. Yọ̀bẹ̀ ṣe. ṣe wá. Kò lè ṣe wá yìí. Ọlọ́run dẹ̀ sínà Ẹ máa gbọ́ wò lẹ́yà. Ọlọ́run bọ́ọ̀lù pátá. ẹ bá bẹ́lẹ̀ ajá owó lè kó láyé. ẹ bá bẹ́lẹ̀ ajá yóò lè kó láyé. bí ba ṣe bẹ́ẹ̀. bí ba ṣe bẹ́ẹ̀. wà láì bá jíjà bẹ́rù lẹ̀ mọ́. ìbá ti jẹ́ ìbẹ̀rù lẹ̀ mọ́. ìbá ti ti jáàbù kankan mọ́. jáàbù kankan ìbá ti rí mọ́. wọ́n tíráì wọ́n. wọ́n tíráì. àmọ́ wọ́n bọ́lọ̀ níbẹ̀. wọ́n bọ́lọ̀ níbẹ̀ o. ṣe há kó fi ṣe ìdáàbòbò ọ̀fọ́ta lọ́dọ̀ rẹ. ọ̀fọ́ta lọ́dọ̀ rẹ kó tilẹ̀ gbogbo lẹ̀ mọ̀ta. ìyá mi ò lè jẹ́ kó o sì háyàwó rẹ. kó o sì háyàwó rẹ. kí ọ̀tá rẹ ti

Gbogbo ẹ̀ máa ń gbógun dẹ̀ ájí tó bá dé láyé. Àyínà máa fún un. Wọ́n ní kúlé náà ni làánà ni. Ọ̀sán tó máa làánà. Làánà. Ẹ máa ń gbógun dẹ̀ ha. Ọlọ́run làánà ẹ̀. Àyínà máa sókè fún un. tó wọn lọ bá lẹ̀ sí. Nílẹ̀ ilẹ̀ ilẹ̀kùn lẹ̀ ní kẹ́lò kí wẹ̀. Ó tọ́ bínú síbẹ̀.

Sunnata Allahi fílẹ̀ tí iná ọlá omi ọ̀hún kọ́bọ̀rọ̀. Ọ̀nà ní Súnlẹ̀ ìwọ̀n Ọlọ́run ló ń ti sọ ọ́bọ̀ yìí. Kí n súnà Ọlọ́run kó máa ẹ bá tẹ lọ́wọ́ kó sì máa tẹ bá ń gbógun Ọwọ́ ní Súnà yìí. Bí ó ti máa tẹ láíláí ni màá dáhùn tẹ̀síta ní Súnmẹ́tì láì. tó bá rí bẹ́ẹ̀ jẹ̀mọ́. mú ìbá tó pẹ̀ há. ó ti ronú àwọn tí ó gbà. ó fi yà ti borí jọ náà. ọba ti borí jọ náà. bọ̀dẹ̀ sílẹ̀ ìgbà náà. bọ̀dẹ̀ sílẹ̀ ìgbà náà. ọba pè wá sílé rẹ. ọba pè wá sílé rẹ. àwa. àwa. ètò ti kún bẹ́ẹ̀. ètò ti kún bẹ́ẹ̀. bọ̀dẹ̀ wá sí níjọ́ jímọ̀. bọ̀dẹ̀ sí níjọ́ jímọ̀. níwà ní máa ní máa ní àrọ́ bí ọlọ́run sànù wa o sànù wa o ojúlé láti mọ fún wa o ojúlé láti mọ fún wa o ẹkú náwó o ẹkú náwó o ọlọ́run sànù wa o ìnáwó náwó òdì yóò tẹ́ alọ́rùn ọlọ́run járe o ọlọ́run ọlọ́run